ọlọ́jọ́ ìbí ìjó ti yá o kẹ̀kẹ́rẹ́ ṣeré ṣe ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ kò dá wa lò ó happy birthday. ṣẹ́gun afa ibo ló wà báyìí wo tètè máa bọ̀ máa bọ̀ máa bọ̀ á ní birthday party kan tá à ń lọ tó wà urgent ẹ mrs k oya mrs k oya àti k oya àti k oya ẹ àwọn oníṣọjọ́ bí ó ti máa bọ̀ wíníwíní ogun ìjùwọ̀n lójú ẹ̀ ọ̀bẹ́sìkì ọ̀bẹ́sẹ́kì ó bẹ́ wọlé alákìsà lọ́jọ́ ó san alákìsà tó ní gbaṣọ ò bá bú mi kí n bẹ́ẹ̀ rí kí mi kí padà náà ó bá jẹ̀ tiẹ̀ ṣe pé happy birthday to you ma mrs birthday to you mrs k oya àti oya long life and prosperity igba ọdún ọdún kan ni lágbára lọ àárín yín ò ní dàrú mọ́mí ẹ tẹ́wọ́ kí n ṣàdúrà fún ìbànújọ́ ní wọlé lágbára Ọlọ́run bó ti nǹkan pẹ́ láyé tó ẹni mọ́jọ́ bí lágbára Ọlọ́run ẹni rọ́jọ́ ibi lórúkọ Jésù àwọn ọmọ yóò ní kí I wish you long life and prosperity.